أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونوفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى أهله وصحبه وسلم تسليما كثيرا أما بعد a dá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di. ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́hún bí a ṣe ṣe Eidul Adha ti ìjírá 1441 tí a parí ẹ̀ ní ọjọ́ Monday ọjọ́ Jímọ̀ gangan ni a ṣe ọdún tá a lọ kírun Eid tá a pa ẹran àwọn tí òróró pẹran jọ Jímọ̀ àwọn tún pa ń sátidé àbẹ́ni tọ́já sí wípé ọ̀tọ̀ níbi tó wà níjọ́ Jímọ̀ ọ̀pọ̀ ẹran tiẹ̀ ń sátidé àwọn míì pa tiwọn Sunday lẹ́yìn ọjọ́ Monday tóòrùn ti wọ̀ ó tún di fourteen forty two abẹ́lọ́hún kó sọ wa di fourteen forty two kó jẹ́ ká péjú sí láyọ̀ àtàlàáfíà coronavirus ti ń da gbogbo ayé láàmú kọ́lọ́n kó bá ní ká kó kí gbogbo àwọn tó fẹ́ lọ ṣe hajj ká máa rí hajj ṣe ní rọrùn ká máa lọ ṣe òmúra pẹ̀lú rọrùn ayọ̀ àtàlàáfíà ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe wá lọ́mọ àlìjánà kọ́ mọ́ ṣe wá lọ́mọ àná eléyìí ni yóò máa jẹ́ part twenty part twenty nínú àwọn àkámù sọláàtì àwọn àdájọ́ tó rọ̀ mọ́ ìrun tí à ń ṣe àlàyé rẹ̀ bọ̀ eléyìí ni ó jẹ́ part twenty apá ogún nínú àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ ìrun yóò wá jẹ́ al-azanu wal-iqama part seven lórí àlàyé tá à ń ṣe nípa ìrun pípè àti ìkámọ̀ ṣíṣe ilé ni jẹ́ part seven so tó túmọ̀ sí wípé ọ̀rọ̀ ìrun pípè nìkan ní ìsìn láti ń lo apá keje lọ àdè tí so àti ìbọ̀ síbi ọ̀rọ̀ kọ́ mọ̀ rárá ọ̀rọ̀ azanu nìkan òun là ń sọ lọ ṣùgbọ́n a ní òfò pé a parí ọ̀rọ̀ azanu lónìí bíi ibn rahman tẹ́gbùngbà tábà yìí part twenty one tí ó part eight fún àdánà lè kọ́ oro á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ikọ́ ọmọ ibi tí a dúró sí ní fq class tó kọjá òun níbi tá a ti ń ṣe àlàyé nípa ọ̀nà wo la máa ń pe ìran ìlànà wo òun là ń pe ìran sífàtúlà azan àbí kàìfíyàtúlà azan bó o la ṣe máa pe ìran nínú Islam. a ti jẹ́ kó yé pé ọ̀nà mẹ́ta òun la rí pẹ̀lú àwọn ẹ̀rí tó wáyé lórí ẹ̀ ṣùgbọ́n ní ọ̀nà mẹ́ta ọ̀nà méjì ló lálàáfíà ló lálàáfíà jù tó dọ́dọ̀ ànábì wa sallallahu alaihi wasallam ọ̀nà kẹta àwọn àáfàá ń fà pé hadith tó wáyé lórí ẹ̀ ilà wà dọ́àf hadith yẹn ó lẹ̀ ó wà defective ṣùgbọ́n ẹ jẹ́ ká máa bá bọ̀ níbi tá a dé tẹ́lẹ̀ a ti ṣàlàyé pé nínú àwọn ọ̀nà tá a máa ń gbà pe ìrun òun lèyí tí ó jẹ́ khamusa asharata jumulatan tí ó jẹ́ expression c fifteen yóò jẹ́ pé jumula gbólóhùn mẹ́ẹ̀ẹ́dógún òun láàfin pé hadith àáfàá wa abdullahi ọmọ zaid òun dẹ̀ nìyẹn àti demonstrate ẹ̀ bó o láṣẹ pé nínú part tó kọjá. a wàá bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú ọ̀nà kejì tọ́lá láàfíà dọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀nà tá a fi máa ń pe irun ọ̀nà eléyìí òun ni ti sa aṣárata jumulatan òun ọ̀jẹ̀ gbólóhùn mọ́kàndínlógún nineteen expressions gbólóhùn mọ́kàndínlógún òun la pe irun a demonstrate ẹ̀ náà ká máa bá ní lọ. ìmáàmù wa abu dawud kọ́lọ̀nkóbá ní sanwó-ẹlẹ́sàn rí wàkàdálíkà lè ìmáàmù tìrìmẹ́zì wànàsáyí wàbnù májá wàgẹ́rùhù àwọn àáfàá wa yìí wọ́n dọ̀bátọ̀ rẹ̀ wọ́n kọ́ sílẹ̀ nínú àwọn tíra hadithi wọn àwọn hadithi tó ní í ṣe pẹ̀lú pípe ìran pẹ̀lú gbólóhùn mọ́kàndínlógún nineteen expressions sàbí pàtàkì tó sì jẹ́ pé òun ló gba hadithi yìí wá òun náà máa ń pè ní abul mahazuro abu mahazuro yìí nínú àwọn rìwáyà ti hadithi tó gbà wá nípa àrùn anabi fún rẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam òun ló kọ́ ní ọ̀ràn pípé pàápàá tábà wo rìwáyà ti Imamu Nasa'i nínú àwọn rìwáyà tó wáyé anabi fúnra ó kọ́ abu mahaduro bá a ṣe ń pèrun rẹ̀ kódà ó tún sọnù àwọn rìwáyà kan pé níbi ìran ṣubú yìí ànábì kọ́ mi pé bí ṣe máa pe ìrun rẹ̀ fil azanil fajiri awal nínú ìran pípé tàlùfájàre alákọ̀ọ́kọ́ ńgbà bá débi ọ̀rọ̀ àtẹ̀síwìb àtẹ̀síwìb ọ̀rọ̀ asọ̀látù hmm, ọ̀rọ̀ asọ̀látù khairun nínà náà inṣàlá a máa sọ sọmárì torí pé àlàyé àwọn àáfàá pọ̀ gan ṣùgbọ́n kòlá sọ́tùlù kọ́ọ̀l sọmárì ọ̀rọ̀ táwọn àáfàá sọ ṣébi ìrun pípé àkọ́kọ́ òun láti wí àsọ̀látù khairun nínà náà àbí ìrun pípé ẹ̀kejì èyí tá a máa ń wí tọ́jẹ́ pé ní all last tá a fi lọ kírun subuhi nígbà bá débẹ̀ yẹn ṣùgbọ́n tá à ń sàlàyé ni pé Abu Mahdura tó gba àdíìsì tá a fẹ́ mú wá ànábì máa máa kọ ní ọ̀run pípé ni ó tún kọ débi ọ̀run súbọ́hì nínú àdìsí abúmọ̀ àdúrọ̀ yìí ó gbà wá pé ànàbí yà sallallahu alaihi wasallam alámàwùl azan ànàbí kọ ní ọ̀run pípé nínú wa kọ òun ní format two tá a fẹ́ ṣàlàyé yìí bó o láṣẹ wá pé e. akbar akbar. Allahu akbaru yẹn yóò jẹ́ mẹ́rin méjì méjì láàwí papọ̀ Allahu akbaru Allahu akbaru Allahu akbaru Allahu akbaru jama tẹ́ bá ti Allahu akbaru ẹyọ kan jumla kan nù Allahu akbaru kejì ó méjì Allahu akbaru kẹta kẹrin àti rí four expressions àti rí jumla mẹ́rin báwọn gbólóhùn mẹ́rin ti dúró báwọn ashadu allah ilaha illallah àti lẹ́ẹ̀mejì láàwí bákan náà ni ashadu anna muhammadan rasulullah ẹ̀ẹ̀mejì méjèèjì ń jẹ́ mẹ́rin ṣẹ́wárí mẹ́rẹ̀ẹ̀rin akọ̀wé jẹ́jẹ́ jàmọ́ ẹ̀jẹ̀jẹ́ agbọ̀ dáadáa o akọ̀wé pẹ̀lú ohun jẹ́jẹ́ bisotin monokafio ohun jẹ́jẹ́ àfiwí tọ́jẹ́ pé tó bá wà lẹ́gbẹ̀ẹ́ wa ó gbọ́ ṣùgbọ́n àwọn tá à ń pè rún fún lọ́nà jẹ́jẹ́ wọn ò ní gbọ́ jàmọ́ ẹ lè ti rí àwọn tó bá máa ràn pè kan lóru fọ́múlà yẹn ọba súnà mọ́ pọ̀ lápẹ̀rẹ̀ ń sìn èyí ó ti kọ́ wí sókè gan Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar èyí ó wí sókè èyí àrà jẹjẹ ashadu an la ilaha illallah ashadu an ilaha illallah ashadu anna muhammadu rasulullah ashadu anna muhammadan rasulullah jẹ́mọ́ yẹ́rì pé òun mi lọ ọlẹ̀ èyí ó wí tí ó lọ ọlẹ̀ lẹ́yìn ìgbà tẹ́wàá wí tó lọ ọlẹ̀ gbólóhùn ashahadatan gbólóhùn tá a fi máa ń jẹ́rìí pọ̀ kan ṣoṣo lọ́lọ́run àti pànàbí wa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ẹni ẹ méjì méjì la máa ń wí á wà sẹ́sẹ̀ wí òkè lẹ́yìn ìgbà tá a ti kọ́ wí jẹ́jẹ́ ẹ̀ẹ́dì pò ti di mẹ́jọ báwọn mẹ́rin jẹ́jẹ́ mẹ́rin sókè tá a bá fi mẹ́jọ kún mẹ́rin jàmọ́ ó di méjìlá ẹjẹ́ àmọ́ abánika lọ lẹ́yìn ìgbà tá a bá ti wá wí bá ń tán ọ wá ku àti ní ashadu an la ilaha illallah ashadu anna rasulullah yóò kú háyà alásọ̀lá háyà alásọ̀lá àáwì méjì bákan náà háyà alálfàlá jàmá àáwì méjì ó jẹ́ mẹ́rin káfí mẹ́rin kó méjì là ń kọ́ ó sixteen allahu akbar allahu akbar àti wí méjì báwọn ó eighteen la ilaha illallah ẹyọ kan àwọn àfikún ọjẹ́ nineteen eléyìí ni rìwáyà tóun náà tún lálàáfíà dọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa kí n táwọn yóò wá lè yé ẹ jẹ́ ká òun náà àwọn pípé fi kọ́ àwọn tó jẹ́ mọ́ àvinọ́ọ̀n àwọn tí wọ́n ń pe ìrun láwọn náà lù ú fi kọ́ wọn kódà àwọn ọmọ wa ká jẹ́ kán mọ̀ pé la fi máa ń run so tó fi jẹ́ pé tán bá lo eléyìí díẹ̀ kán tó lo tọ̀hún díẹ̀ bó tiẹ̀ já sí pé àwọn onímọ̀ wọ́n ní àwọn tí wọ́n ń fà láàrin àwọn pé èwo lọ́lá láàfíà jù nínú àwọn kàìfíyà yìí ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn ká kọ́ ń lọ sìn a sì ṣeré Allahu akbar Allahu akbar Allahu akbar أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر la ilaha illallah jẹ́mọ́ tá a bá wo ìlànà yìí Allahu akbaru tá a wí yẹn méjì ló wọ́n jẹ gẹ́gẹ́ bí mo ti sọ la ilaha illallah yóò jẹ yọkan ní parí ó ti pé nineteen eléyìí ni ọ̀nà míì nínú ọ̀nà tá a lè gbà pinnu àwọn àfáà ní wàbí hadhihi kaifiya akhadha al-imam ash-shafi'i rahimahumullah ọ̀nà ká pe ìrun pẹ̀lú gbólóhùn mọ́kàndínlógún tí í ṣe nineteen yìí òun ni fọ́múlà tí màámù ṣàfihì táwọn lọ síbẹ̀ nínú mọ́fíàbù wọn jàmá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ká gbọ́ eléyìí náà yìí dáadáa ọ̀nà kẹta ta ní ẹnu wá ń kùn táwọn àáfàá ní hadith tó wáyé lórí ẹ̀ hmm, hadith ma'lul hmm, riwaya tún ma'lula la tasih àwọn àfáàlẹ́ òun náà ni tó jẹ́ pé sabo asharata jumulatan òun ọ̀jẹ̀ seventeen expressions yóò jẹ́ gbólóhùn mẹ́tàdínlógún kí wá ní bóò láàṣẹ pélé yìí kò le rárá òun náà dàbí onígbólóhùn mọ́kàndínlógún tá a ti ṣe àlàyé ẹ̀ kọjá ni òun náà á kàn sọ pé Allahu akbar Allahu akbar ṣùgbọ́n yàtọ̀ wà ń bẹ̀ ni pé Allahu Akbar alákọ̀ọ́kọ́ yẹn ta ní mẹ́rin ni ó jẹ́ méjì ni ó wà á jẹ́ níbi oní seventeen sẹ́ǹgbà tá a demonstrate ẹ̀ a kàn sọ pé Allahu Akbar Allahu Akbar Allahu Akbar méjì nù níbi tó ní nineteen o a tún ní Allahu Akbar Allahu Akbar méjì ni ó jẹ́ mẹ́rin ni ló fi pé nineteen ṣùgbọ́n bí oní seventeen Allahu Akbar méjì tá a ti dòpọ̀ lẹ́ẹ̀kan òun náà láwì bó o láṣẹ wí allahu akbar allahu akbar a wà ṣẹ̀ṣẹ̀ wí aṣahadatan gbólóhùn tá a fi máa ń jẹ́rìí a wà wí jẹ́jẹ́ ashadu an la ilaha illallah ashadu an la ilaha illallah ashadu anna muhammadu rasulullah ashadu anna muhammadu rasulullah a tún aṣọ kékeré ashadu ala a tún fà sókè ìyàtọ̀ ẹyọ kan tó wà ń bẹ̀ náà ni pé níbi ọwọ́ bẹ̀rẹ̀ Allahu lọ́wọ́ bẹ̀rẹ̀ Allahu Akbar mẹ́rin ọwọ́ parí Allahu Akbar méjì ṣùgbọ́n tẹ́lẹ̀ kẹta tá a wí yìí o àwọn àáfàá ní òfin gbogbo ara rinlẹ̀ púpọ̀ jù so méjì àkọ́kọ́ oní fifteen àtòní nineteen yẹn òun ni ká gbìyànjú láti máa lò jù ọlọ́run bá àlekè ọlá yóò gbà lẹ́sìn fún wa ẹ̀yin arúsìn ọlọ́run tó bá ti wá rí bẹ́ẹ̀ àwa bọ́ síbi masalatu tẹ̀síwì bẹ́ẹ̀ fi adhanil fajr in tó ní í ṣe pẹ̀lú gbólóhùn tá a máa ń fi kún ìrun àsùnbà ìrun subuhi gbólóhùn pé as-salatu khairun minan nawm a máa ń wí gbólóhùn yìí nígbà tá a sọ pé haya ala sọlá tá a sọ pé haya ala sọlá ẹ wá kírun fọlọ́hún ẹ wá ẹja jọ́sìn fọlọ́hún pẹ̀lú ká kírun haya alal falah ẹjẹ́ àjọ jèrè a ti kọ́ gbólóhùn yẹn lẹ́yìn ìgbà tá a bá wá wí tán ìrun subuhi tó wá ní gbólóhùn míì tó yàtọ̀ òun wá ní as-salatu khayrun minan nawm as-salatu khayrun minan méjì jẹ́mọ̀ pẹ̀lú pa aláwi ní ẹ̀ẹ̀mejì yìí tó bá jẹ́ pẹ́ni tó mú fọ́múlà onímẹ̀ẹ́dógún jàmọ́ ẹ̀jẹ̀ agbọ́yé dáadáa o ẹni tó bá mú oní hamsa asharata jumlatan onígbólóhùn expression fifteen tá a sọ yẹn tá a bá fi as-salatu khairun minan naum tá a fi méjì kún yóò jẹ́ seventeen ẹni tó bá lo fọ́múlà oní nineteen tá a bá fi as-salatu khairun minan naum kún yóò jẹ́ twenty one ẹ̀jẹ̀ ká ṣàkíyèsí àárín dáadáa ìrun subuhi nìkan òun la sì máa ń ṣe bẹ́ẹ̀ àìsè bẹ́ẹ̀ ń bi ìrun yòókù kódà kí gbogbo ayé ó sùn lọ kán sùn lọ lẹ́yìn magribi kí gbogbo ayé ó sùn lọ lẹ́yìn zuri a ní sọ pé àsọ̀láàtù khairu minan naum tó bá jẹ́ ọ̀sán ibi ìrun subuhi nìkan òun la ti máa ṣe kíni o òun la máa ń ṣe bẹ́ẹ̀ àwọn àáfàá sì ni pé sunna ni indal jumuhur lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá òní mímọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tí ìmọ̀ ẹ̀sìn wọn tọ́ náà dárìn wọ́n rí sí ìlànà ànábì tí ò ní dá káfọwọ́ yẹpẹrẹ mu súnà ní lódodo kí ni ìtumọ̀ táwọn àáfàá tí wọ́n jẹ́ ká máa ṣàlàyé báyìí ká ló bá tiẹ̀ wá ṣẹlẹ̀ pẹ́nìkan wá pèrun ṣubúhì ọ wá ṣe kí ni o ọ wá fi àtẹ̀síwìb kọ padà fi àsọ̀láàtù xeyrúmínà náà kò fi sí i àáfàá sọ́hà àdánù wù àwọn àáfàá nírun pípé rẹ̀ lálàáfíà. La lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n kò ní í gba láàdá súnà yẹn àìgbà láàdá náà ti tó fún pé ọ̀sọ̀ láàdá náà kọ́ ọ̀kẹ́ fi gbólóhùn méjì kan kó o sì gba láàdá lọ́dọ̀ ọlọ́run adẹ̀ ti clear rẹ̀ náà nú àwọn episodes tó ti ṣáájú tòní yìí pé tán bá sọ pé àsọ̀láàtù khairumina náà wò táwọn èèyàn máa ń sọ yí pé sọ̀dákítà wàbàrà ríta ànírọ̀ ni pé kọ̀fẹ̀sẹ̀ rìnlẹ̀ àní sọ bẹ́ẹ̀ irú tẹ́ ń tó pèrún wí lànà bí àsàlàm ní àwí tẹ́nìkan bá ń pèrún tó ní àsọ̀láàtù khairumina náà wò ntàwa náà wí ni pé as-salatu khairu minan nawm èèyàn lọ́wọ́ àná súnà kì í ṣe sọ̀dá tàwa bàrárùtà àwọn àǹfààní tá a bá wá wo gbólóhùn yìí gan tí wọ́n ṣe àfikún rẹ̀ níbi ìrun alifájàrí níbi sọ̀látù lifájìr àwọn sọ̀látù sọ̀bọ̀ hikima tó lágbára ni hikima tó ń bá a lè rà torí wípé nínú àdámọ́ ọlọ́run òun nípa máa ń fi òru sùn wájà alínà láìlà libasa wájà alnanaharo màáṣà ọlọ́run fúnra ẹ̀ gan ni pé ọ̀sán lẹ́ẹ̀fì máa wá ń tẹ́ máa jẹ tẹ́ máa mu ní ideal situation ọ̀sán òun lẹ́ẹ̀fì máa wá jẹ ẹ̀ mu òru aṣọ òbora ní fún yín ẹ fi sinmi ẹ fi sùn tá a bá wá rẹ́ nìkan tọ́já sí wípé òun wá ń jalè lóru òru táwọn èèyàn sùn lòun wá ń jí wọn ti ń gba dúkìá wọn bàbá ńlá ẹlẹ́sẹ̀ ló ń tàn ọ́ jìn lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n bẹ́nu àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n dẹ̀ kéré very few percentage highly infinitesimal percentage tó jẹ́ pé òru níṣẹ́ tiwọn bí àwọn tó máa ń ṣiṣẹ́ shifting àbí bí àwọn ọdẹ ṣùgbọ́n rú àwọn tí ń ṣiṣẹ́ lóru yìí wàláì percentage tó kéré ni irú àwọn yẹn yóò jẹ́ nature bóyá ṣe tó ní í ṣe pẹ̀lú ààbò àbí pẹ̀lú àlàáfíà ọmọnìyàn àbí n tó ní í ṣe pẹ̀lú n táwọn ọmọ nìyẹn ọ́ jẹ tí wọ́n mọ sòrú àwọn iléeṣẹ́ mìíràn máa ń produce oúnjẹ àbáwọn nǹkan míì wọ́n láwọn tí wọ́n wà á ṣètò ta tòru yẹn ní kíni ojúmọ́mọ́ so alimoyim ọ̀pọ̀lọpọ̀ ayé ọlọ́run fẹ́ kọjá pọ̀sán ni ká máa wá jẹ káwá nìkan fi gbogbo ọ̀sán sùn kó lóun gbára lọ́lọ́run àwọn ànábì ọlọ́run tí wọ́n ń ṣiṣẹ́ òòdẹ̀jọ́ àwọn sàábì tí wọn ò dúró de pẹ́nìkan máa mú èrí àwòsáàkù náà wọ́n wàá dúró de pé ńgbà táwọn èèyàn bá tó mú tọrọ kọ́bọ̀ wà láwọn ò tó jẹun ọlọ́run abẹ́ọ́ látẹ́j alirizekọ̀nà sí àwòsáàkù náà mọ̀jẹ̀ ọjà sípè jẹ́ ẹ̀mọ́ tiwa ibi èrí àwọn èèyàn làwọn ọmọ wa jẹ táàmù ọlọ́hùnmọ̀ jẹ́ alirizekọ̀nà filhalali tọ́jìb ibi nǹkan àlálì tó mọ́ pọnrangandan òun ni kò fi jẹ́ ẹ̀mọ́ tiwa sí. alimoyim ọlọ́run ti jẹ́ kó yé wa pé òru àfi máa ń sẹmi ni àfi máa ń sùn ni nínú nǹkan tí ṣàìtọ́ọ̀nù sì máa ń ṣe bó ṣe wà nínú hadith tó lálàáfíà téèyàn bá ti lè sùn lóru ṣàìtọ́ọ̀nù ọmọ wa sọ wípé àlẹ́kà lẹ́ìlọ́n tọ̀wé èṣù máa sọ bẹ́ẹ̀ èṣù á máa tọ̀ sáwọn èèyàn létí tí wọ́n bá ti sùn mùsùlùmí èṣù á máa tọ̀ sí létí èṣù ọ̀fẹ́ ká lọ kírun àsùnbà níjàmá ẹ̀ẹ́dẹ̀rí pé tẹ́ ẹ bá wọ ọwọ́ àwọn àdìsí tó lálàáfíà ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ti jẹ́ kó yọ kí man salla li isha'a fi jama'a ẹni tó bẹ́ẹ̀ lè ríran ṣáìkì ní jama fàkà ànàmọ́ kọ́mọ̀ ní sfalail wọ́n sì kọ́ ládàá wà máa ń sọ́là ṣubúhà fi jàmáà ó ń tàn tún wá jí ó kírun àsùnbà ní jàmáà fáka anamọ yọọ waa yóò wà dàbí ẹni pé ń tàn fi gbogbo òru òfìsì náà fi là fọlọ́n nínú òrùn tí ó yẹ ká máa mí ìsẹ̀ǹjẹ̀ máa láyé òun nìran ìṣáì àti ìran ṣubúhì méjèèjì ń sì máa nira pọ̀ fáwọn mọ̀nàfíkì káwọ̀ mọ̀ bá wa jẹ́ mọ̀nàfíkì esu máa ń tọ̀ sáwọn èèyàn létí yóò sì máa sọ pé àlẹ́ ká ló ń tọ̀ wí ló ń ṣe máa ń tu ni wípé àsùn fanfan tẹ̀fan mo ní kọ́ ọ máa sùn lọ ìtumọ̀ ẹ̀ ni pé rẹ̀ ó gùn èṣù ọmọ ní kóòrù ó gùn ìtumọ̀ ẹ̀ ni pé sáà máa sùn lọ máa sùn lọ òru gùn ń gùn dé ó ti máa bọ̀ pé a ah, òrùn mọ̀ ti fẹ́ ilẹ̀ mọ̀ ti mọ̀ yọ̀ọ́ lọ mọ́sálásí kò ní ká sùn wọ́n máa ń sùn lásìkò èèyàn díẹ̀ ni máa ń ṣe náfìlà fọlọ́n èèyàn díẹ̀ ni máa ń jí lóru kọ́lọ̀ ń kó sèmi àti yín ní ọ̀kan nínú àwọn díẹ̀ yẹn ẹ̀wọ̀n tí Ànábì àsàlám sọ nínú àdìsí Abdullahi ibn Salam ara tí Abdullahi ibn Salam kọ́kọ́ gbọ́ tó jẹ́ kó láìkì Islam púpọ̀ nìyẹn ó lànà bí n bá wọn sàbẹ sọ̀rọ̀ pé ayu anas ẹ̀yin èèyàn àṣentẹ́ẹ̀mọ̀ ṣe ni wípé àfúṣù sálámà ẹ̀ máa fọ́n sálámà ká láàrin àwọn èèyàn ẹ máa sálámà síra yín síbẹ̀ lómi lónìí yóò tún rọmọ ya rẹ̀ kò ní sálámà sí olóńbídíà ni olóńbídíà lọmọ yóò kò sì sálámà sí tọ́ba tún sálámà sí kò ní dáhùn yóò máa tún rán mú tànàbí sì ní ká máa sálámà sí ẹni tó bá jẹ́ mùsùlùmí ẹni tá àrí kó ṣe kú fúrúmbà wà àrí kó ṣe ń tọ́ yọkù ní islam ṣẹ̀ríà ò ní àmọ́ sálámà sí kò sì ní àmọ́ dá lóhùn sálámà sí kódà mọ́sálà míì tó ń bẹ̀gẹ́ tí èsì mùsùlùmí gan tó bá tó sálámọ̀ sí wa ń bẹ̀ẹ́nu àwọn onímọ̀ tán láàtún dá lóhùn náà pé wa alaykum salam anábì ni ẹ máa fọ́n sálámọ̀ kà láàrin àwọn mùsùlùmí hmm? ara ń tẹ́ tó máa ṣe wasilul arahama ẹ máa dokun ẹbí pọ̀ ẹ ṣe dáadáa sáwọn fámìlì yín ara ń tẹ́ tó ṣe wásọ̀lù wàátẹ́ ìmọ̀tọ̀ àmọ̀ ẹ máa fáwọn èèyàn lóúnjẹ ẹ̀yin tẹ́ ẹ bá jẹ tọ́sẹ́kù ẹ̀tọ́ fáwọn èèyàn wàsọ́lù bìláì ẹ máa wá kírun fọ́lọ́run lóru wà náà sùn níyà nígbà táwọn èèyàn ń sùn ẹ̀rọ bá nàbẹ̀ fẹ́ràn sí gbé wá wà náà sùn níyà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa sùn lásìkò yẹn àfẹ́ǹtọ́ bá wá jẹ́ pé mùsùlùmí ni ìwọ̀nba yìí máa nì ìgbàgbọ́ òdodo nínú ọlọ́run ọ̀nbẹ́nu gbáya rẹ̀ tọ́ba ti wá ń gbọ́ àsọ̀lá ìròmínà náà gbogbo mùsùlùmí lọ́mọ̀ túmọ̀ rẹ̀ kí ni túmọ̀ ẹ̀ asọ̀láàtù gbogbo aláti mọ̀ pé ìrun ní ń jẹ́ bẹ́ẹ̀ anáwómù oorun ní ń jẹ́ bẹ́ẹ̀ khairun olóore kí ni túmọ̀ rẹ̀ ọmọ jẹ́ asọ̀láàtù ẹ wo gbólóhùn yẹn bó ṣe kéré ìtumọ̀ rẹ̀ wà dípà àṣewọ́tọ́ lọ ń bá tóbi nínú gbáàyà rẹ̀ ìwọ́tọ́ ọlákàkún sírun ìwọ́tọ́ ọmọ pé ìrun iná awálà ma yuhasabu bi ila abudu yawmal qiyamati min amalihi salatuhu ìwọ tó o mọ̀ pé nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ̀ béèrè níjọ́ gbèǹde òun ni run ìwọ tó o mọ̀ pé tí run ọ̀bá sí nínú ẹrù rẹ kò sálì jẹ́nà fún ọ asọ̀látù khairu minan naum àṣẹ̀rùn yẹn olóore ju kọ́ ọ máa sùn jama ẹ ń bá jẹ́ mòmìnir gidi wàhálà ìtọ́ bá gbọ́gbó lò yẹn tọ́ mọ̀ túmọ̀ rẹ̀ tí mẹ́rin bẹnu gbáyà rẹ̀ yóò sáré lórí bẹ́ẹ̀dì pé èyí as minan nawm jama ìyẹn lọ́wọ́ afamọ́ alàtọ̀ wíìlà ibo láwà máa fi gbólóhùn yìí sí eyín atẹ̀síwìd ọ̀rọ̀ táwọn àáfà tọ̀sọ̀ méjì náà lọ̀rọ̀ tó ń bẹ̀ méjì náà lọ́wọ́ mú iṣu dání alákọ̀ọ́kọ́ nínú àwọn wọ́n ní irun tá a kọ́ máa pè ẹ rí i pé ìrun méjì la máa ń pè fún sobohi a ti kọ́ pè kan lálàkọ̀kọ́ èyún a ti pè nígbà tálùfájàrí ò ti yọ èyún gbogbo ẹni tó bá fẹ́ jẹ sàárì gbogbo ẹni tó bá fẹ́ ṣe náà fi lóòru wọn lè máa ṣe lọ irú yẹn kí n lo ọ̀dọ̀ tiwa nílẹ̀ Yorùbá àbí ní Nàìjíríà most mọ́sálásí wọ́n máa ń pe ìrun láàrin four thirty to five nílẹ̀ Yorùbá tiwa ń bì torí pé wẹ́dà tí wọ́n ní àwọn bíi north east bíi àwọn area kan lẹ̀ haúsá wẹ́dà àwọn tó fi yàtọ̀ sí ti ilẹ̀ yorùbá fẹ́ẹ̀ tó thirty to forty minutes pàápàá yobe ìbẹ̀lẹ̀ mi ti ṣe nysc a máa ń kírun subuhi ní yobe ngbà mi ní around five a.m. ní damaturu ọ̀dọ̀ tí wọ́n ń bàdàn bí ìsirè ká tó lè kírun àbí nílẹ̀ yorùbá generally ó yá jù láàmú kírun níbi quarter after twenty five thirty to six so ìyàtọ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ nu wẹ́dà wa gan ní nàìjíríà nàbẹ̀ kò kẹ̀ tó wákàtí kan tán jẹ́mọ́ tó bá rí bẹ́ẹ̀ kí n ló lẹ yorùbá tí wọ́n ń bì wọ́n máa ń pe ìrun alákọ̀ọ́kọ́ yẹn láàrin four thirty to five ìrun ẹlẹ́ẹ̀kejì ní most mọ́sálásí ilẹ̀ yorùbá tí wa ó depend lórí bá fàjáde bá ṣe ń yọ sí wọ́n máa ń pè láti bíi ten fifteen twenty after five tí èdè tó six ẹlẹ́ẹ̀kejì tán bá pè yẹn òun ni kò ní pẹ́ tí wọ́n ṣèkà mọ̀ tá lọ kírun mo rò pé tí mo sọ ti yé báyìí àzánù méjì ni wọ́n ń bẹ nínú ọ̀run subuhi khilafan sí àwọn yòókù ó fi yapa sáwọn ọ̀run mẹ́rin yòókù ìyẹn làwọn afáàṣe wa ń fà pé ṣé ìrun tá a kọ́ pè kálùfàjárì ò tó yọ síbẹ̀ láti wí àsọ̀láàtò kẹ́rùmínà náómi ni àbẹ́yì tá a máa ń pè nígbà tálùfàjárì bá ti yọ tán àrí ìyàlẹ̀ mas'ala wàlmásálá في àkìláfún طويل insha شاء الله láti wá bẹ̀rẹ̀ tó بو di apá tí من النوم gbólóhùn ماوي khairu minan naum ìbò láti máa wí ṣé ìrun tá a kọ́ pè lákọ̀ọ́kọ́ kálífàjárì tó yọ ni àbẹ́yìí tá a máa ń pè ń gbálífàjárì bá yọ tán tó jẹ́ pé láàfin lọ kírun bí nílànà ẹja pàdé lápá tó ń bọ̀ abẹ́lọ́n ọba àlékè ọlá kójú wúlò fún ẹ̀tọ́ sọ́dọ̀ àwọn àgbọ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anti astaghfiruka wa atubu assalamu alaikum wa rahmatullahi wa barakatuh